that I should try and read their page every day. I tried for a year. I still can't write. the markings. I don't understand the me, do, and all that. It's very confusing. But when they came to me, like they just came all they they saw a live video I was doing on my birthday, 55 birthday in 20, in 2019. They watched the live video. It was one of the producers. She just came and left a message. Asked hey, she was like breathing hard, like she was going her have a heart attack. Asked me, Nile, Nile, so Robai, Nile, so Yoruba, I think I interview you. Why not? No publicity is bad publicity. Let us interview you. So my interview on BBC Yoruba, go and watch it. It was so viral. Thank I just sat down and asked mm-hmm. A quick one, ma'am, before so people, I'm going to do a video. For, uh, for the toxicology and the autopsy, please kindly contact maybe Mr. Goregzi. I don't know if you can put that as, as your account or you put uh, certain, as the ACA. I'm, put, I, I, I'm not going to mention it full. When I say ACA, you should know what I mean by that. So you can also go to Honorable York Daddy's page to get the real, the main account. Yeah, me. Well, you've said this, you've said this over Send me a Facebook. Thank you. Send me a Facebook. Send me a Facebook, Twitter, or Instagram DM. Send all those things to me. I don't open my TikTok DM. There was 300 messages there, and I can't deal with, you know, chats. I don't chat. I don't, you know what I mean? So, and I don't have an assistant to help me check messages too much anymore it used to be my son and my son goes to work every day. But so what I want you guys to do is send me everything. I'm going to, what I want to do is I want to just do a video on what I found. You know, no offense. I don't want to incorporate any other person's ideas into mine. I want to tell the streets what I found and what the street has to know. And you can't be me lorry streets when you pay, uh-uh. man said, you know, you know the mentality of Nigerians on the street. Some people think when something goes abroad, it's better. You understand me, guys? They think it's better if a toxicology goes abroad. Something that you can do here. She NDLA rehab centers, collatin test and when you for toxicology. First thing when you enter NDLA rehab center, you have to take your urine, your blood, and they send it to toxicology to see what drugs you might get. As Say please, this drug is killing me. I saw one guy now. This drug is killing me. Tramadol. I want to get off. His family was there, everything. And I said, Are you sure? When we did the toxicology for him, They found other things aside from tramadol there. That's why we can do toxicology in Nigeria. Ẹ wá gbé tí Mohbad lọ sábẹ̀. Dr. Dr. Kemi, the fact mm. that there was no reading of um, the antitetanus injection in the body of Mohbad and Ojuro don't date there. How can the last that last um, injection that Mohbad uh, did not detect, detect, um, detect, um, detect that in the result? is a lie. Nothing went abroad, Joe. Tó bá If I kill a cockroach, okay, if I kill a rat in my house, you know I won't keep it in my dustbin. It will smell after a week. If I kill a cockroach in my house and I give that cockroach tetanus, that cockroach can still, still sit in my room for one one month in that corner. The tetanus will still be there. You know what I'm saying? Wọ́n bara wọn jẹ́ wọ́n bara wọn jẹ́ sanwó is going to be in, for pepper. Ó lọ́kì jẹ́ pé kò ṣe second term òun ò fẹ́ run. Gbogbo wọn máa ní gọ́fìsì. Nǹkan bá ṣe fáwọn èèyàn láyé máa ṣe fáwọn ọmọ tí yín. You know what I mean? Guys, I have to go. I have a question. Before you go, before you go. I have a question, boss man. Dr. Kevin, please, I have a question, eh? please. Let me talk to please, her. I have a question. Hold on, please, before she goes. This is the whole I have a question before she goes, please. Okay, everybody ask your question one by one. I have my iPhone this on is the whole... spaces. Yeah. Um, Dr. Kevin, this is the host. Please, I don't know. Host, how are you? I really... I'm very fine, thank you, ma'am. Um, I really appreciate the fact that you came to my platform today. Thank you so very much. No problem. And I'll ah, really is you. I think you don't pray. Oh, maybe you pray every day. Eh? Yes, ma'am. No, nothing is accident. Nothing is accidental. you now. Nothing. No problem. Master mm. Mom, is there any way I can, I can, I can, I can get to um contact you? again? I don't use the phone anymore since I left Nigeria because of what happened in 2021. But you can contact me on Facebook inbox. Sure, you're hearing me. Okay. Okay, you can, I can hear you. Contact me. Wait, let me tell everybody where they can contact me. Number one place okay. to contact me is my email, which is kemiolunlawyer444 at gmail.com. It is on my Facebook profile kemiolunlawyer444 at gmail.com to talk to me. You can also contact me on Facebook fan page inbox. My fan page, one with 600,000 people. The inbox there, I'm there 24-7. You can contact me there and that also has a phone parameter. If you want to talk to me on the phone, um, host, just message me and if I'm around or I'm online, we can make a phone conversation. The other place is Twitter, X, X inbox, okay? That one has phone. Twitter has phone too. Then the third place is Instagram DM. Instagram too has a phone. So you get. Okay. So please, I want everybody Instagram. to join us. So would you would you Where, uh, would you remember me when I contact you? Kama Mara is making an address now. Okay, the chairman is making the address now, so I have to go. Who has another question quickly? He's still making the address. I just um, have to um, listen so I can answer questions. Who is the other question this there? Is, this is Bossman talking, please. Do you know the uh -huh. Bioscience Lab? That's a third-party lab that the, the, Lagos State government trained that they, they that they use these people. I don't know any of their labs, though. I don't know their labs. I don't know their third-party labs. All I know is yes. that Lagos was the first to have ọ̀sìn náà ní nǹkan. àfàlà tí ó máa máa rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tiktok ní nẹ́tíwọ̀kì dẹ̀ lóníkálukú ń lò ń bẹ̀. bẹ́ẹ̀ni. tó máa máa rí bẹ́ẹ̀. èmi tẹ̀ fẹ́ sọ̀rọ̀ tí mo yá bá ti gbọ́ láìfù wọn tán ṣùgbọ́n ó rí láì chat náà làwọn náà wà lẹ́ tí ń bá wa play. Uh. So that, uh, it's the whole thing. Yeah, she's listening. Um, I'm here. Okay, this is what I want you guys to do, right? It's tricky, very, very tricky. Just listen carefully. Go and DM me in Facebook, Instagram, or Twitter. I will not give you one Nigerian number. The Nigerian, one of my Nigerian, no, they leaked my numbers. I will take that Nigerian number and I will remove it. I will put it inside my phone. So you get. Mm -hmm. And then I will let you chat me on WhatsApp. It has WhatsApp. I don't use my Nigerian numbers anymore. But when I had to call Daddy Mubad, I had to put that SIM card in my phone, in my Android, because my Android has two slots. So that I can call the guy, discuss with him for a period of one week. I've since removed it. So you get. But you go and DM me. Drop your number. I'll give you the WhatsApp number. Because I only use it. Listen carefully, you. Oh. I only put that SIM card inside that phone when I need to teach a class. You understand me? Like when I'm teaching my monetization classes, Facebook, anything, I use that SIM card for my school to teach people. When I'm done with the class, I remove it straight. But I used it for a week with Daddy Mobile. So please, you message me. Give me your own number and I will chat you from that number. I will enter it this weekend, just for this weekend. Because ordinarily, I don't use phone anymore. Sure, you understand? You guys heard me, right? Yeah, we heard you, um, Dr. Kevin. Who else has a question? Thank you so much for your time. You know. Look at me multitasking. I'm listening to Chairman Mariwa on live mm -hmm. on NDA. and everything he's talking about, I have to talk about. Who else has a question? Some virtual. I do not know if. Uh, eh? Some, uh, a question? Does anybody have a question? You have a question? You have any question? Question. Thank you very much. Oh, my brother. Good afternoon, everyone. I do have a question. No. Good afternoon, Dr. Kemi Oluloyo. Hello, how are you? Hi, thank you. Thank you. ma. ó ṣe jàre gbogbo àwọn tó wà lórí space tó kàn búyàn gbogbo yẹn ò necessary. ẹ má da ẹkọ ignore ẹ ignore ma ẹ ignore ma ẹ ignore ma báyìí máa ń sọ kó kiri ní ọmọ. Ah, tó bá fẹ́ justice from Mohbad láti wà pẹ̀lú wa má sọ̀rọ̀ ẹ lọ jàre. wọ́n máa ń sunkún kiri ní màá so ẹ má wọrí nǹkan wọn wọn. so um, I'm here to tell you all gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún justice for Mohbad gangan ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má gbàgbé àkàn bàbá ó wà lọ́dọ̀ sister Bukky Jesse ẹni tó máa ṣe sínú um, GoFundMe àti access baba please ẹ má gbàgbé to support him let's do this for him I've done mine yesterday and I'm still going to do next week please let's do this for Mohbad we're not doing it for we're not doing it for baba we're doing it for Mohbad Mohbad ẹ jọ̀ọ́ so thank you. I have loads of you people see? that have done their part and they are still going to do again. You know, so can, let's can go. I just say Let them keep crying. Go ahead, Any ma. Go amount, ahead. Any amount. When I used to do donations for my crowdfunding for my investigations, I tell Nigerians any amount, one thousand naira. Look at six hundred thousand. Ẹ sọ̀rọ̀ ẹ máa fẹ́ sọ̀rọ̀ jàre, wọ́n ti ṣe tán, wọ́n fẹ́ máa gùn. Bọ́lá láti. Bọ́lá láti dadi ẹ bá ràn bí ẹgbẹ́ ká máa ń pẹ́ ọkọ̀ kan tó rà nígbẹ́ bọ́ọ̀lẹ̀ ṣẹ́gbọ́n sà àwa náà ti hàn gbèsè bíbá látẹ̀kọ̀ tó ti ń pè. ọlọ́run nìkan. bàbá mi mo wá sókè torí pé kí n bá lè fún yín ní notice ní ẹkú iṣẹ́ kó mi mọ̀ pé ń play fídíò lọ́wọ́ látẹ̀kọ̀ mo ní láti jọ ẹ káàsùn adẹ̀kọ́ àmì. àwa ni nǹkan kan wà ẹ mọ̀ pé lẹ́yìn ọjọ́ yìí à notice pé dragon pọ̀ online láàrin Ìyábọ̀ Òjó àti láàrin eh, ìyábọ̀dọ̀ àyè mo fẹ́ kẹ́ look into programu kan tí ìyàwó atẹnumọ́lógo ṣe ṣe recently lórí kéèsì secret pé tó wà láàrin wọn tí bọ̀bọ̀ ìfi tẹnumọ́ àti máa drag ìyábọ̀ òjò ká máa blame Wùmí nìkan lórí ikú Mohbad torí there is a lot of secret tó wà láàrin nǹkan tí mọ́mì yẹn sọ wọ́n ṣe ṣó yẹn lálẹ́ àná mo máa jẹ́ kẹ́ láti play ẹ̀ bóyá ẹ máa dágbọ́ mi àbí máa play náà lórí show yín there is a lot of security tí ìyá yẹn tú síta níbẹ̀ yẹn náà. ìyá o fojú síbẹ̀ ṣùgbọ́n mọ́mí tẹ́ni ológo ọmọ tẹ́ni ológo. wọ́n sọ àwọn kankan tí kò clear fáwọn èèyàn kò dẹ̀ ṣe everybody ló máa ń sábà ló máa ń sábà wò wọ́n díìtì táwọn ṣe máa ń ṣàlàyé but ọmọ arẹ́yàn wò wọ́n náà but àwọn àṣírí kan wà tó tú torí Yorùbá làwọn máa lò láti òkè délẹ̀ wọ́n ṣẹ̀ ṣe program yẹn lálẹ́ àná ni mọ́júmọ́ ẹ lọ wò ó wọ́n ti sọ gbogbo àṣírí ìdí tí ẹ fi lè blame Wùmí nìkan wọ́n gbéṣẹ́ fún Wùmí ni ṣùgbọ́n Wùmí ti sọ fún yín ó ló God industry ló pa Mohbad ṣùgbọ́n wọn ò ní jẹ́ kóun sọ̀rọ̀ àwọn òní industry ṣebí eh, eh, ohun àṣẹṣe wẹ́ẹ́dì. hold on hello ẹ má bínú nǹkan tí lady yẹn sọ sista Kẹ́mi náà ti sọ something like that láàárọ̀ yìí láàárọ̀ nǹkan tí tẹ́ni sọ lánàá and everybody tó dẹ̀ sọ̀rọ̀ lọ́mẹ́sọ̀ slantan slantan mọ̀ kan tó wíkẹ́ẹ̀dì gan. sọ the Kadika Kẹ́mi like that lánàá. hold on hold on ẹ hold on lọ́lọ́run. wọ́n mẹ́sọ̀ more mọ́ polo àti Ìyábọ̀ at everybody I know. Sister came tún mẹ́sọ̀ ẹ̀ mo was sister came Kẹ́mi látàárọ̀ ó ti make it long lengthy kìíní on it wọn àti sista Kẹ́mi àti tẹ́lẹ̀ ọmọ You know, go to tó sọ almost the same thing ni ẹjọ mo dẹ̀ hó pé One legacy wọn náà wọ̀nyàn lórí TikTok this time around tó ń bá wa wo àwọn sìtà tẹni àwọn ṣó títì yín àtàwọn sìtà kẹmi àfẹ kọ dé court kọ má dé ti pé àwọn nǹkan táwọn máa sọ nǹkan ẹ ṣe ọ̀dà hmm. mò ń gbọ́ ẹ. tó nǹkan tèmi kàn fẹ́ sọ tó ń kèmí lára tí mo tẹ̀ pé ah kò ń ṣe everybody ló máa ń pay attention ẹ̀kọ́ máa wọ pẹ́ lómi sọ̀rọ̀ ń sọ̀rọ̀ jù mí ẹni tó bá lè dìde rí ti láìfẹ́ kó máa sọ àwọn adúrò ọ̀rọ̀ yẹn definitely ọ̀rìn kankan ṣé rí gbogbo nǹkan tá a gbé lé Wùmí lórí kò ṣe Wùmí nìkan ló ní ẹrù yẹn o sábàbí ni Wùmí jẹ́ díẹ̀ lóòótọ́ òun náà máa ní tiẹ̀ sábàbí ni Wùmí jẹ́ díẹ̀ tó fi sọ pé they kill take your trophy ọ̀rọ̀ yẹn tóbi àkọ́kọ́ ni mi tí máa sọ fún yín pọ́rọ̀ yẹn tóbi torí ẹ̀ mo ní kẹ́ play video yẹn tẹ́ bá lè play ẹ̀. òun dà àwọn àṣírí kan wà lẹ́nu tí ya yẹn tú. fídíò náà dà. ó wà lórí péjì wọn tẹnu ọmọ ológo ibi tó ti lọ fún ó wà lórí péjì wọn sẹ́ ẹ mọ̀ pé fídíò mú dráàgì wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló tán fi fi wedding sọjọ́ Tuesday tó jọjọ́ tí Mohbad kú kí ló dé tán fi fi wedding sọjọ́ Tuesday gbogbo ayé ń ṣe wedding ní Saturday upward kí ló dé tán fi fi wedding ọjọ́ ikú Mohbad tán ròyìn ikú Mohbad ẹni tó ṣe transfer lọ́jọ́ tí Mohbad kú lọ́jọ́ Tuesday òun náà ló ṣe wedding lọ́jọ́ Tuesday ah ò lọ fáfáà o. Fa, síkírìtì pọ̀ ń bẹ ẹ lọ wo àfàlà tí ẹ lọ wo orí mi gbóná ara mi sí kí n ṣàfà wọn wá jẹ́ kó yé wọn pé bàbá láti ẹ lọ wo VDM um, continue dragging Iyabo Ojo is not an ordinary face VDM hmm? continue dragging Iyabo Ojo is not something ordinary. Hello? What is she? He knew something. He knew something. He knows a lot he knows a lot of secrets that jábọ̀ sí lọ́wọ́ torí ẹ̀ ló fi ní take me to court take me to court ọba diẹda ó lé tó fẹ́ fi knack Ìyábò Òjó down but everything is done on Ìyábò Òjó ọba tá à ń direct ọ̀rọ̀ sí he might not be ọba but kíní ẹran ọra wọn plan work ni gbogbo àwọn tó ń ṣiṣẹ́ under kíní tó fi hàn mọ́ba wọ́n tún ṣiṣẹ́ lọ́ndà àwọn tó fi hàn mọ́ fẹ́ẹ̀dì àwọn òbíkì bọ́nà àwa fojú sí gbogbo èmi ni àwọn thirty bg yẹn àwọn dá ìbátan ọ̀rọ̀ wa sí orí petition ti pé ọba ló lọ mọ́ ó lè jọba lọ́mọ ṣùgbọ́n ó ti di politics game tọjọ́ ń fà ń pé àwa la pa ẹ̀yin lẹ pa ẹ̀yin lẹ hẹ́ǹ di àwa la pla àní ẹ̀ bàtà ẹ lọ fàáfà àṣírí yẹn máa ń lọ fà. Hello, hello, hello. Ó ti sẹ́yìn. Ẹ má bínú. Abúlé láti. Please let me add a little bit to it. Please. All right. Let Okay, please mute. Um, with all everybody thinks so, so far, eh, only um, uh, tamo we don't have a co- cogent evidence to back all that up. But the main person, Tony Wale Mudada, Ninsin is Sam Larry. Olua. If they can hold Sam Larry down, I'm sure he won't want to go to jail alone. With the autopsy or no autopsy, They've left that body there for a very long time, and now people don't even know if they can actually get the actual fact of what happened to Mobad. So in that aspect, your second game now should be the people that are very obvious that you did something wrong to this guy. And on, on no ground would a man be tormenting a, a human being like him and you will you will you will pave that way for that person to go scot free that should never be done nǹkan tó yẹ kí everybody dì mú nìyẹn tó bá ti lè di boy Sam Larry yẹn mú i'm sure he will say all this Iyabo Ojo and all of that it will come off from that guy's mouth. mister it's not only Sam Larry. Yeah. Wunmi need to. Uh, uh, no, let us Sam Larry, please. Wunmi too. Yes, you should have mentioned Wunmi first, not Sam Larry. Hello, hello, hello, ẹ dẹ́n Court based on evidence, not on emotion. You have a clear evidence that this guy, this guy brought a machete. Wunmi live with his husband. Bàbá ẹ wá ẹni sùúrù, ẹni sùúrù, àárín ibi o, ẹ o, ẹni sùúrù Yes, that's, what has been established. That, that uh, your second game now should be hammering on Sam Larry. I'm sure that guy. Why Sam Larry? Why Sam Larry? ẹ ó dọ̀ one house náà ẹ jọ. ẹ ó dọ̀ onílé ó dọ̀ ó dọ̀ onílé everybody should mute please. Okay. Why Sam Larry? Okay, I'm the person that mentioned Sam Larry. If you are talking about all this Yabo Joe, 30 BG, do you have any evidence that they did that? You don't. But the only person that you have a clear evidence that is tangible in the court of law is Sam Larry tormenting this guy. That's eh, and we are not looking for who tormenting this guy. We are not looking for who tormenting, who killed. Yeah, it's, it's, it's mm. part of it. If, it's not part of it. You know, it's two things. It's two things. It's two things. Ah, ah. In the court of law, you are looking for any to not any to If you petition someone, if you in the court of law if you petition someone. hello Bob. bọ. níta làjíṣẹ́ ẹgbẹ́ ń dá màá yẹn lóhùn ó ní à ń lùbìnrin tó pààyàn pọ̀lọ́ náà a máa pè lẹ́ni tó pààyàn pé Mohbad tó ń tó ń go to kú pọ̀lọ́ pọ̀lọ́ dẹ̀ keep it quiet. ẹ ó dọ̀nà ẹ jẹ́ ń gbọ́ nǹkan tí mo ìwé ẹ pé padà nà ẹ mò ń gbọ́ yín. if you petition someone under threat to life within some certain period of time I think within a year or so then you ever cool, you are you can be hold liable for that person's death ibi tó yẹ kí wọ́n dì mú nìyẹn. ẹ̀bẹ̀ tí tamolari ò sí bẹ́ẹ̀ gbà tí wọ́n twenty ẹ bàbá diversion nìyẹn bàbá diversion nìyẹn. mo fẹ́ bèrè question ọmọ ọmọ yìí. Mr. Mr. 21. Mr. 21, did you watch? Yé tiẹ̀ ó dọ̀nà, yé tiẹ̀ ó dọ̀nà, ẹ jẹ́ Káyọ̀ fẹ́ béèrè tiẹ̀ nà, ẹ ó dọ̀nà. Ó yá kí quick one. okay twenty one other twenty one other roman yeah, go on. this is it Sam Larry was not there seventy two forty eight twenty four hours to the death of Mohbad that one first if we are to say this Wunmi will be the one head responsible if Sam, Sam Larry has anything to do with that. is second in command in that house. Um, see, Sister see wait wait let me call let me laugh. ẹ wo bí mi ò fẹ́ dry no davasho tá a fẹ́ lélẹ̀ ẹ má sọ̀rọ̀ Sam Larry mọ́ we are not fighting for Sam Larry bàbá ẹ má wọrí nípa Sam Larry ah, ẹ má wọrí ẹ má davasho lélẹ̀ yìí. mr lafayette ń béèrè mr. bàbá ẹ má gbọ́dọ̀ Sam Larry wà àwọ̀ àwọ̀ Sam Larry kọ́lá. ẹ jẹ́ ìbéèrè question kan lọ́wọ́ báyìí. divasho ni fàṣẹyìn. ẹ ẹ jọ mr. bàbá ẹ má ẹ wá bòmí ẹ wá bàbá the only advice ti máa ẹ hold on the only advice máa fún yín tẹ́ bá ti ń wọ platform tẹ́ bá ti rí platform tó ti drag Sam Larry ẹ lè lọ síbẹ̀ yẹn we are not interested in Sam Larry here. okay. ẹ jẹ́ kí n question yìí when they interview baba on on Arise TV ẹ jẹ́ n béèrè question ẹjọ́ àyànfẹ́ when they um, uh, Arise TV when baba was they interview baba on Arise TV do you are you do you listen to Rufai Oseni saying that Is it those people bullying that killed Mohbad or Mohbad died in the house? And bullying is something that they will be punching. Is it punching that killed Mohbad? I understand. Oh, can I finish? Can I finish? Okay, go on. I understand in the petition, Mohbad mentioned that they want to buy in. Fine. But the, we need to do something from the root. Wumi is the primary suspect. And if we if we hold on if the if the uh, law enforcement hold on Wumi, then Wumi can mention Sam Larry. You understand where I'm coming from? We cannot jump. Hold on, we cannot jump from the from the uh, from the branches to the root. It can't be possible. Can I answer to your question, ma? Thank you. Um, I, I, I quite understand and I like what you've just said. You said from the roots. In the court of law, if you want to base your evidence, you have to base it on fact. And from that root is that Sam Larry, that it's, there are a series of occasions that this guy went to his show or he's been abusing him. 21 Sam Larry is never the root, sir. Wait, wait, Sam Larry is never the root. Okay onílé ẹdúró ẹjọ tó lọ lọ ẹ jẹ́ kí n dá wọn lóhùn twenty one underscore roman. wá wá wá wá wá wá Ayanfe it's going to be the last time o oh. after this i'm not talking about Samlari, baba màá sọ fún yín second time àwọn ò ní kan ní ṣe pẹ̀lú Samlari. Larry mi báyìí tẹ́ bá ti fẹ́ wọ platform ẹ máa wo ọ̀rọ̀ tó ń sọ ẹ máa wo tọ́pìkì nǹkan tó ń sọ kẹ́ tó máa join ó yẹ yín sìn because ṣé ta ti ń ṣe how many months ẹ̀yin wá dé ní how many months ẹ wá sọ fún wa ká tún padà lọ sọ́dọ̀ Sam lónìí láti over nine months àti wà ń bẹ̀ àgbọ́rú language ẹ̀ wá sí platform wa rí ẹ kàn déédéé lónìí ẹ dẹ̀ fẹ́ introduce wa sí Sam for what. ẹ lo. ẹ lo ẹ lo ẹ dẹ̀ já bàbá yẹn ẹ dẹ̀ já bàbá yẹn kí ló dé ẹ̀ẹ́dẹ̀gbẹ́ a ti ń ṣiṣẹ́ láti sa àríyín rí lórí bíbá yìí ẹ wá bí rí. ẹ já bọ́lẹ̀. ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn jọ torí ọlọ́run ẹ fún mi chance kí n sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yìí yes mr twenty one underscore romance let me let me tell you this eh? you, you have your own. hold on nílé hello are you getting me. Hello sir. Hello. ẹja máa yẹn bọ́ lẹ́jà rẹ̀ ó lé lọ́jà lè lé wọ́n ní ta ló rán ẹ lónìí èèyàn báyìí ló rán mi lónìí ènìkùn mi kọ́ ló máa sọ ẹni tó rán lónìí àdìmú mi kọ́ ló wà ní sọ́nùkà lọ́mọ bá sàńdárì. báwo la ṣe máa máa jàjẹ́ ẹbí ìjà ẹbí lélẹ́yìn náà ẹni ká ẹ advice wa ká ló máa jàjẹ́ ẹbí kí ló kàn mí pẹ̀lú Sam Larry ṣe tó búlẹ̀ làwọn ni ọ̀nà kí n wá pẹ́ o àwọn. kíni ẹ ló. ẹ ló sà ẹ ló sà. ẹ lè sọ̀rọ̀ ẹ ó dọ̀n ẹ ó dọ̀n ó dọ̀n ẹ jọ ẹ ẹ ó dọ̀n ẹ ó dọ̀n can you mute please ẹ jọ ẹ ó dọ̀n please ó yá àwọn ẹ jọ tètè sọ̀rọ̀ ẹ jọ. Ẹ káàsán, ẹ calm down, ẹ calm down. It's not good for your health. Ẹ lè má bínú lójoojúmọ́. Mo kí gbogbo ilé ẹ káàsán o. Ìyá uh, ọ̀dà uh, kò sí ẹ má jẹ́ ká allow uh, when body come and divert the, uh, situation at hand. Um, under the law tí student bá ṣẹlẹ̀ ibi tí student yẹn ti ṣẹlẹ̀ gbogbo àwọn tó jẹ́ tó wà níbẹ̀ at the time they witness àwọn tó jẹ́ witness tó ṣẹlẹ̀ lórúkọ wọn máa wọ̀ wé ọ̀dọ̀ wọn náà ti máa bẹ̀rẹ̀ investigation tó ṣẹ̀ máa rìn káàkiri under the law bàbá àti ẹbí alọ́ba wọ́n ní ẹjọ́ pẹ̀lú Sam Larry pẹ̀lú àwọn bàbá bàbá. sú ènìyàn wọ́n lè sú ẹ̀ uh, uh, wọ́n lè sú ẹ̀. ọmọ yìí ti fẹjọ́ wọn sùn ó ti kọ petition uh, against them and they need facts pẹ̀lú àwọn àrà tí Sam Larry ti dá. ẹ wo mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ Sam yìí ẹjọ́ ẹ ní láti ṣe mi ò ní interest. Sam Larry ò sí níbi tí ó ti kú ní ọjọ́ tí ó kú so it's another ẹjọ́ entirely ni pẹ̀lú pẹ̀lú ti Sam Larry lọ́wọ́lọ́wọ́ yìí à ń bèrè wípé kú ò ló pe Wùnmí àwọn wo ló wà ń bẹ̀ nígbà tí Wùnmí kú and ìyàwó Wùnmí òun ni next of kin as of that time tí ọmọ yẹn kú I mean tí eh, Mohbad kú òun ló wà nínú ilé tí Mohbad ò bá sílé òun ló step up sí position Mohbad so òun ló yẹ kó fún wa ní uh, uh, òun ló yẹ kó fún wa ní answer kí ló pa ọkọ uh, boyfriend yẹn tó lè ní ọ̀pọ̀lọpọ̀ àti gbogbo àwọn tó wà ń bẹ gbogbo àwọn tó wà ń bẹ pátápátá ni first suspect ló yẹ kó mú so lọ́wọ́ ẹnu wọn ṣe àmàmẹ́tọ́ ọmọ ajábọ́ ọmọ àmọ́ first degree lọ́sẹ̀ máa máa tán máa mú fún òṣèré nìyẹn sá. so Sam Larry sílẹ̀ fún ọ̀nà àwa náà sọ̀rọ̀ Sam wọn ò débi ìbàyè rí wọ́n kọ́ dédé dédé lónìí wọ́n gbọ́rọ̀ Sam àlùjọ wa. ṣe ìyẹn wá mí pé nǹkan tá à ń ṣe for past nine months orí tiwọn ò pé ẹ̀yin nìkan lórí yín pé àbí. Hello. Hello, Mr. Latifah ní August. ẹ ló ẹ tètè sọ̀rọ̀. lómi fara ẹ káàárọ̀ sà yà ẹ jọ ẹ má jẹ́ kí wọ́n rìwáìdì mọ́tò wa sẹ́yìn o àti bọ́ sórí Wùmí àfẹ́ gbọ́ Sam Larry àfẹ́ gbọ́ anybody wọ́n fẹ́ wá. àfẹ́ gbọ́ ọba àfẹ́ gbọ́ Sam Larry àfẹ́ gbọ́ ọba. àfẹ́ gbọ́ àfẹ́ gbọ́ ọba àfẹ́ gbọ́ Sam Larry àfẹ́ gbọ́ eh, anybody ẹ jẹ́ concentrate sórí wùmí tá a wà lórí ẹjọ́ torí Ọlọ́run ẹni tá ẹni tá bá ẹni tá bá ń bá nájà la máa ń dojúkọ wùmí la fẹ́ dojúkọ ó dẹ̀ ti ń wọ́ọ̀kì ẹjẹ́ á kọ̀ntínú ọlọ́jà everybody wá tún fa igi wa sẹ́yìn ẹ ṣe sà. wọ́n wọ́n wọ́n ń kàkiri ni wọ́n ń kàkiri èmi náà dẹ̀ máa ranjú mọ́ yín ni máa máa ranjú mọ́ yín gidi gan-an tẹ́ bá ti jẹ́ nǹkan tá a bá ti à ń ṣe ṣó à ń lọ wájú kọ́ dédé dé lónìí ó dẹ̀ fẹ́ fà á padà sẹ́yìn pé ẹ wá gbogbo yín tẹ̀ ń lọ yẹn ibi tẹ̀ ń lọ kọ́lé yẹn. wọ́n rí pé a ti wíìn wọ́n rí pé a ti wíìn lọ́rẹ́ tí a ti jẹ́ ti dúró ìsọ̀ ẹ má jẹ́ kí wọ́n dà wá lágbóni. ẹ ṣe gbọ̀njà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ọkú pọ́ńṣọ. nǹkan tó wọn mọ̀ ni pé ó yìí máa dọ́dọ̀ Sam Larry because ìgbà tó fa wù mí tó bá fa gbùrùgbùrù àfagbó tí wùmí bá sọ tọ́ pókè o Sam Larry ló pa o àbí gbà we can now go say okay let's go let's let's go there but láì jẹ́ bẹ́ẹ̀ wùmí ni prime suspect èyí tó kàn sọ yẹn ní ìmọ̀ bóyá ó ti mu bóyá ó mu gbó ni o àbí ó ti ó ti ó ti ó ti ọ̀ràn wa ni kó wá ṣe but that's not the best. ó oh, oh. ó gbé àyè ó gbé àyè mo busy. bóyá ti mú kọ́ mi kọ́ oya ta ló lóun busy oya oya oya oya tètè submission ṣẹ́rí nǹkan tèmi máa sọ ni pé ọ̀rọ̀ yìí kẹnu kò ṣe samilari nìkan ṣẹ́rí naira marley àti samilari ẹ̀ mọ̀ pọ́n sí nígbà tí incident yìí ṣẹlẹ̀ wọ́n lè mọ̀ pé bọ̀bọ̀ yẹn máa kú kán fún wọn ní information. ṣọ́wọ́ àánú mọ́tò pẹ̀lú ẹ̀ ní tó dúró tọ́milan bridge ṣọ́wọ́ àánú mọ́tò pẹ̀lú ẹ̀. wọ́n lè mọ̀ pé ó máa kú kán fún wọn ní information bọ̀ àwọn méjèèjì yóò sí ní nàìjíríà àwọn tí wọ́n fi mohbad ṣe sacrifice ni wọ́n fi sọjọ́ wedding wọn sọjọ́ tí mohbad jáde láyé ẹ má dì sí fara yín gbogbo wọn yẹn náà ń fara wọn lórí social media lẹ́nudọ́ mẹ́ta yìí ẹ lọ wo orí Instagram àṣírí wọn ti ń tú àṣírí wọn ò bò òbò náà fi ń ṣe wedding àwọn olówó nìkan wọn ò fẹ́ mẹ̀kúnnù wọn ò fẹ́ mẹ̀kúnnù ó tún ní táìmù tán fún oníkálukú ẹ má ẹ rí ọ̀yàn yẹn kẹnu ẹ lọ́wọ́ vdm ẹ lọ́wọ́ nǹkan tó ń sọ ẹ lọ́wọ́ òbí kùbánì ẹ lọ́wọ́ kínní kan pèsè pèsè ó lọ fàfà ẹ dẹ̀ lọ́wọ́ nǹkan tí ọkọ ẹ àgbésùn Ìyábọ̀ Òjó tó sọ tó ní pé kí àwọn bloggers especially to the ẹnu ọ̀tà àtàwọn olórin méjì àti Davido pé kan mú òun àti ọkọ òun nìyẹn kí ló ṣẹlẹ̀ tó fẹ́ fọ́ VDM torí pé VDM ti mà ṣírí tó wà láàrin gbogbo wọn lápapọ̀ ni àwọn náà náà dẹ̀ fà á mọ́ra ṣùgbọ́n ìfà tán fà á mọ́ra ni pé kó máa nẹ́ẹ̀nì lórí Samilari àti ọba pé DNA àwọn náà ní secret tó fi Mohbad ṣe sacrifice lọ́jọ́ yẹn but torí pé Mohbad ti sọ secret fún Tọ́lò ó wá dà pé Paul ló sọ pé ẹ lọ gbọ́mọ mi tẹ́ni ológun ọ̀rọ̀ yín ò lè dùn lẹ́nu mi ẹ máa rí gbogbo nǹkan tó sọ Mohbad eh, Paul lóògbọ́n ló sọ lórí eh, Daddy Free Show nígbó dẹ̀ sọ gbogbo nǹkan fóun bóun báyìí báyìí báyìí o ṣùgbọ́n wọ́n padà lọ cast ọ̀rọ̀ yẹn fún Wùmí Wùmí tí kò kí ń tẹ̀lé lọ show pẹ̀lú kókó lọ́wọ́ náà wá padà ní pé kó tẹ̀lé lọ show wọ́n máa gbọ́mọ fún o wọ́n máa gbọ́mọ fún o ó tẹ̀lé lọ show nọ́mbàrà wọn fà á nọ́mbàrà wọn fà á. ọlọ́run nìkan. màámi. ẹ jẹ́ ká kúrò lórí òwe ni sákẹ́tì wa. Ah, òun ṣáà náà padà tó bí irinṣẹ́ bó ẹ má jẹ́ parọ́ fún mi. àwọn gọ́ọ̀dù níjà. ẹjọ ẹ dúró ẹjọ ẹ dúró kò sí ìgbà tí bàbá ò ní chájì àwọn tó wà nínú pẹtrol. kí ló ń mú tí. nẹ́tíwọ́ọ̀kì mi mímọ ẹni tó mú tí mi. ta ló mú tí. kí ló ti ń pè é kò sígbà tí wọn ò ní charge Sam Larry torí even Eh, ṣé the former PRO of Lagos State ó ní tí anybody tó bá bẹ̀yàn kankan jà lẹ́yìn one year and some days tí kọ̀ọ̀kan bá ṣe nìyẹn ẹni tó bàjá yẹn ni wọ́n máa hold responsible so lórí ti Sam Larry àti àwọn tó kù tó wà ní inú petition yẹn wọ́n máa charge àwọn fún bully and harassing yẹn nǹkan tó fẹ́ charge wọn fún yẹn but the main point ni wípé Wumi you are there twenty four forty eight the last minute of Mohbad, you are there. Ten and minutes. You cannot tell us exactly what happened to your husband. Àti àyànfẹ́ kò deny yẹn. Kò deny yẹn. Ó sọ pé kò deny yẹn. Ó sọ lórí IG náà lórí IG page. Ó lóun ó mọ ohun tó kàn eh, bá. Tó bá dẹ̀ mọ̀. Ìgbà àwọn industry god wọ́n máa pa òun. Ẹbí rẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan. Okay. Nígbà tí wọ́n lọ sí Corona tí wọ́n lọ sí Corona níjọ́ Wednesday. Ó lóun mọ a lot. And ní Corona ìgbà tó lọ bẹ̀bẹ̀ wípé wọ́n fẹ́ gbé Mohbad kí ni wọ́n sọ fún wọ́n ní ṣó mari eh, legally pẹ̀lú Mohbad ó ní rárá ó ní customary gbogbo ọ̀dẹ̀ ní Yorùbá níbi bíi if i'm not mistaken àmọ́ bí wọ́n ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá even gbogbo gùn Mohbad olórí ẹbí ló máa pín ṣé ó ti eyín olórí ẹbí ló máa pín even tó bá yẹ pé láyé àtijọ́ ni tó bá yẹ pé láyé àtijọ́ ni irú Wùmí yìí wọ́n máa ṣu lópò ni tó ti eyín so far sọ pé wọ́n sanwó orí ẹ̀ under tradition wọ́n máa ṣu lóko ni and if that is not happening tó dẹ̀ mọ̀ pé ó mọ nǹkan tó pa ọkọ ẹ̀ ṣùgbọ́n bàbá ọkọ ẹ̀ tó jẹ́ olórí ẹbí ò lè lọ bá kó sọ wípé this is what happened. then Wùmí ò ní evidence kankan ju pé ká ju pé ká máa sọ̀rọ̀ lé lórí mi lọ Wùmí ni ká máa hámà Wùmí ló wà nílé Wùmí ló lè sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀ àwọn gbogbo àwọn tó padà wà nínú ilé yẹn secondary gan làwọn yẹn so far tíyàwó ẹni tó ń fẹ́ ẹni tó kú ti wà ń lé so Wùmí ni tájẹ́tì wa sọ pé wọ́n sọ pé Davido kìíní kan Ìyábọ̀ Òjó yẹn àwa ń bẹ̀ àfẹ́ àní interest kọ́ máa ṣòṣì wọn lórí Instagram lọ. ẹ wá rí zizi tí Wùmí fi lọ sí court ṣe ń sọ fún yín àwọn tán adviser ninety nine adviser ó ní wọn ẹ pa àwọn òwe ẹ pẹ wọn dákun ìyẹn bẹ́ẹ̀ àkọ́kọ́ wọn ní pé torí pé owó wọn san owó orí ẹ wọn dọ̀bálẹ̀ wọn ó dẹ̀ parọ́ fún wọn pé virgin lòun kò wọlé ó gbé wọn landicap wọlé ìkejì tún ni pé wọ́n ti ń tì í kó ṣòun ló dìídì bọ́ta kí ló ṣèyàwó mi tí ò fi sọ̀rọ̀ látijọ́ táwọn fi dráàgì ẹ̀ tó yẹ pọ̀ ẹnìkan ló wá fi sẹ́gbẹ̀dẹ́ méjì òun ayé there is a lot of secret tí ìyàwó mi náà mọ̀ tó jáde. ìdí ni pé ìyàwó mi is working on the ground. definitely ó ṣiṣẹ́ on the ground. síasíá síasíá ni secondly ni pé ìkejì ni pé tẹ́ bá tún wò náà they they try to push out maybe the court is going to probably nìkan géèmù tí wùmí lọ play ipe maybe the, go, the, uh, the court is going to order her to bury her husband because uh, she's married traditionally but she doesn't know he's he's he's going to work out legally like court marriage ká ní court marriage ni wùmí ṣe léni léni kéèsì yìí máa ti die down láti bíi few days ago ṣé kí n ṣàyẹn fún yín torí pé kí ni wọ́n máa ti wú ìṣẹ́ ń pé àtòkọ́ àtàyè wùmí lónìí èyí tó fi sọ pé ọládìméjì nínú kan Eh, Wùmí kinní kan Mrs kinní kan yẹn tí ò fẹ́ fi orúkọ bàbá sí period tó ń lò yẹn ṣe rí pé period yẹn orí ẹ̀ ló padà dá sí nǹkan tí wọ́n sọ wọ́n fẹ́ sin Mohbad padà wọ́n wá sọ pé wọ́n fẹ́ ṣe celebration pọ̀ ọkọ́dún kan sacrifice náà ṣì náà fẹ́ ṣe sàárà lé lórí sàárà yẹn wá ṣe lásán spiritually ni ìyá Mohbad tẹ́wárí tó rìn dìyẹn òun náà ṣojú lásán akọ̀ ń gbéṣẹ́ pè ní it's not an ordinary wọ́n ti scared ìyá Mohbad wọ́n dẹ̀ ti fún ní nǹkan jẹ bó ṣe wáyé. ṣé nítorí mi ìrántí mọ́ mi ò dẹ̀ mọ̀ pé máa fún ilé àpúfà lẹ́nu so ọ̀rọ̀ àná àná náà wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ní alẹ́ àlálẹ́ jẹ́ta náà ṣẹ̀ṣẹ̀ ń pariwo pé àwọn gbọ́dọ̀ ṣe DNA test wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pariwo pé. lọ́dọ̀ àti kò ń ṣe léyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ kan recently tán wọṣọ bíi green báyìí. ẹ̀hún náà ni wọ́n gbá àwọn òbí kùbánà sẹ́gbẹ̀ẹ́ àtàwọn Ìyábọ̀ Òjó.